lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tó wáyé lòdì sí àwọn ọba aládé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nípínlẹ̀ èkìtì àti ìpínlẹ̀ kwara ó farahàn nínú àwọn ìròyìn kan wípé àwọn ọlọ́pàá fi páńpẹ́ ọba gbé ọkùnrin kan táwọn èèyàn ń porúkọ ẹ̀ ní olówó fẹlá bẹ́ẹ̀ sì rèé oríṣiríṣi ìròyìn ló ti gba orí ayélujára kan lórí ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n ń fẹ̀sùn kan ọkùnrin náà wípé ó ní òun ṣe pẹ̀lú ìṣekúpani náà àti pé àwọn ìròyìn orí ayélujára ló ń kéèrí igi yí obì olówó fẹlá lára olówó fẹlá yìí táwọn ọlọ́pàá tí wọ́n wáá fi páńpẹ́ ọba gbé ní ìròyìn kò tí ì fi tóni létí pẹ̀lú ìwádìí tí kàn ní Yorùbá Gidi ṣe iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkìtì kò tí ì fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹni táwọn gbé lálàgbàǹyáká yìí ó ní nǹkan ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìṣekúpani lòdì sí àwọn ọba tàbí ìjínigbé eléyìí tó wáyé. bó tiẹ̀ jẹ́ wípé ọ̀kan lára àwọn ajínigbé tọ́wọ́ bà ní lédè ló ti ṣàlàyé wípé márùn-ún làwọn táwọn jẹ́ ajínigbé táwọn hùwà láabi táwọn sì pa àwọn ọba àti pé àwọn mẹ́rin yòókù ti sá lọ a sì ń garùn a sì ń retí láti gbọ́ ohun tí àgbábọ̀ ìwádìí yóò fi léde nípa ọkùnrin tí wọ́n fẹ̀sùn kàn yìí báyìí ná Olówófẹlá ẹni tí wọ́n fẹ̀sùn kàn wípé ó jẹ́ bàbá ìsàlẹ̀ fáwọn ajínigbé yìí òun ló jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti kéde pé kí gbogbo oníròyìn ó ta kété sí ìròyìn náà o gbogbo ẹni bá sì ń gbọ́ bí wọ́n ti ń fi ẹ̀sùn kan ọkùnrin ọ̀hún kí wọ́n máa wòran ná nítorí pé kò tí ì sí ìwádìí tó fìdí ẹ̀ múlẹ̀ wípé pa olówó Fẹlá ní òun ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjínigbé àti ìpànìyàn ọ̀hún níbàámu pẹ̀lú ìwádìí láti iléeṣẹ́ ọlọ́pàá títí dàsìkò tá à ń kóròyìn yìí jọ. Olówófẹlá ló jẹ́ bọ̀rọ̀kìnní èèyàn kan pàtàkì nínú ìjọba pa Adékúnlé Ajásìn nígbà náà lọ́hùn-ún bákan náà ló jẹ́ ọ̀kan lára ọmọlẹ́gbẹ̀mọ asòfin láàrin ọdún 1979 sí ọdún 1983 ni ó jẹ́ pé ó jẹ́ pàràkòyí oníṣòwò kódà ó jẹ́ kọmíṣánná lábẹ́ Níyì Adébáyọ̀ láàrin ọdún 1999 sí ọdún 2003 ìyàwó ẹ̀ pàápàá ló ti fìgbà kan rí jẹ́ Gíwá níléeṣẹ́ tẹlifíṣọ̀n nta ní nǹkan ọdún 1982 àgbàlọgbábọ̀ ìròyìn yìí ni pé títí dàsìkò tá à ń kóròyìn yìí jọ a ò tí ì rí ẹ̀rí máa jẹ́mi ìṣó láti iléeṣẹ́ ọlọ́pàá kó fìdí ẹ̀ múlẹ̀ bóyá olówó Fẹlá ní òun ṣe tàbí kò ní òun ṣe lórí ọ̀rọ̀ pípa